أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته نعم هذا أفتتك فالله adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún anábìwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ̀ máa bá anábì àwọn ará ilé ní àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá ń gbìyànjú tá ń tẹ̀lé orípa wọn ìdíjọ́ gbogbo alkiyama abẹ́lọ́run gbogbo àwọn ìgbìyànjú wa lóru kó gbà níjọ fún oṣù ṣàwálì ló tún di ẹ̀ńtẹ́ lẹ́yìn ó kù bí ọjọ́ mọ́kànlá ọjọ́ méjìlá tí gbogbo ẹni tí ọba tí ìparí fítú ṣàwálì ẹ̀ àfọlọ́ opportunity rọ̀mọ́dọ́ fourteen forty two náà ta àgbà lọ kó lọ kó gbà níjọsìn lọ́wọ́ wa alhalali cooperative wa yìí wọ́n wà ládùúgbò ọlọ́run ṣògo nílùú Ìbàdàn wa ń bì kọ́lọ́mọdé kò láéláé owó kan tí a sọ̀hún ọlọ́run jẹ́ kó orúkọ àlùkù wa kọjá sí pé a máa jẹjẹ mọ halal páàkì wa lè wọ àlìjánná onídẹ̀ra ọlọ́ọ̀lá ilaha illallah gbogbo àwọn tí ń darí ẹgbẹ́ ọlọ́run wọ́n jẹ́ kí ẹgbẹ́ ọ̀dà rọ̀ lọ́wọ́ wọ́n jẹ́ ká kó òjò so cooperative kan nìbàdàn òtún lọ bá wọn tó lójú ọ̀rọ̀ hcm wọn náà pé akẹ́kọ̀ọ́ bí kí lè jẹ́ sọmọ bẹ̀rẹ̀. so alọ́ba wọn ṣe lẹ́tọ̀ níbi annual general kilomita meeting ìlú ẹ̀rọ máa fẹ́lẹ̀ jẹ ìlú ẹ̀rọ là ń ṣe so gbọ́wádìí for months lẹ́yìn ìgbà yẹn brọ́dà kan bá rí mi lọ́nà orí pàṣẹ nílò sáwọn àlékún sáfẹ́ ẹ̀hún kí ni mo yìn ìyàrá ìlú mo fẹ́ mọ̀ ẹ̀ àwọn àwọn selection bíi ẹ̀jẹ̀ mọ́ àwọn ó ní wàhálà ìwọ́n ti gbẹgbẹ́ rú sẹ́mọ̀ ní ìgbà tọ́rọ̀ dún yẹn tó wá wọn pípa ní mo lè ṣe kí ni o mo lè fòrò pé access ah, bá wa ṣe lẹ́tọ̀ gbogbo tẹ́ sọ́njọ́ yẹn àṣé àwọn olórí wa àtàwọn tí kó àṣé wọ́n ti dán da gbogbo ẹ̀rú àfa àwọn ti withdraw owó withdraw owó withdraw owó tàbí withdraw owó tọ́lá kan àwọn mẹ́mbà kan tó wá láyà kí ló dé ẹjá lọ ọ́dítọ̀ náà ẹjá lọ ẹ́sánà ọ́dítọ̀ ẹnìkan mú yẹn wá

ẹgbọ́rọ̀ wá ní ọdún tọ̀sí sílẹ̀ náà lọ sẹ́yìn trọ́ọ̀sì àwọn ọmọ ìyá yìí ọ̀rọ̀ trọ́ọ̀sì kọ̀ owó lélẹ̀ yóò àfà ẹ̀sán náà ti tọ̀ ara tí wọ́n ṣe statement of account statement of mo rò pé àwọn wà lẹ́yìn rí báńkì ní ẹ̀ owó tó wọlé akápò tàníjó kan níbòlẹ̀ transfer owó ìlú ọmọ ẹgbẹ́ wo ló ń délé yìí àbá wọn dẹgbẹ́ ẹgbẹ́ cooperative Islam àlàálá lè tiwa ọlọ́mọdé ò dàrú so àwọn tí ń darí ọlọ́mọba ni fún wọn ń tẹ̀ lọ́rùn ntí èsì ẹ̀tọ́ tí wọn wọ́n jẹ̀ wọn lè jẹ́ wọn tí wọn ẹ̀yin ọmọ lẹ́yìn náà tẹ́ bá ń yáwó ọlọ́mọdé jàǹbọ̀ wọn ṣẹlẹ̀ jàǹbá ṣẹlẹ̀ géètì ìdí òní àìmọ́ cooperative ló ti wà fẹ́ tẹ̀ tẹ̀ sòtẹ́ pàrọ̀ mẹ́bà wọn wọ́n fẹ́sẹ̀ lọ ra ọjà ni a sì mọ implication rẹ̀ wọn ò lè rí owó tí wọ́n ó ṣe kíni o tí wọ́n dà padà lásìkò tábà tí ń yà ọlọ́run mọ̀jẹ̀ ṣọ́ọ̀bù wọn máa jóná mọ̀jẹ̀ mọ́tò wọn lásídẹ́ǹtì mọ̀jẹ̀ ojú òfin páànù wa lọ ọ̀jẹ̀ ká máa rí halali jẹ ọlá aláhàúlà wà láàrùn wọ́tà ìlàbìláìlàmìlà náà wọ́n fún mi thirty five minutes oṣù márùn ṣe pè àbú ká má lè di ọgbọ̀n ṣẹ̀bí tó kù ṣùgbọ́n dáni lójú kò lè tó ìtọ́níkà fi sọ̀rọ̀ òun ni benefit of halal means of livelihood. samarọ wàfàwáì alkesbil halal awil akil min alkesbil halal àwọn àǹfààní wo ní bẹ́ẹ̀bì kọjá sí pé ọ̀nà tá a máa gbà jẹ tá a máa gbà mu táàmù gbànà táàmù gbàlò kọjọ́ ní ẹ̀kọ́ ìjọba bá ń sọ yàrá òye ó túmọ̀ sí pé ní ìsìn àwọn èèyàn ti pín sí méjì àárọ̀ àwọn kan nínú àwọn ọmọ ìyá wa tán jẹ́ mùsùlùmí ọ̀nà haramu ni wọ́n ń gbà wọ́n ń sanra nínú àràmù nínú wọ́n sì dùn á táàmù haramu ìwọ̀nba àlàlítọ̀ ọlọ́run bá ní ọwọ́ àbà ilébù làwọ́ ṣe kí ní o láàmù jẹ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fẹ́ mi àti yín fẹ́ẹ̀rí tó wà ní ìpọ̀ mo fẹ́ sọmaráìsì ni àáfàá ní kakọlọ̀ ọgbọ̀ yé gbogbo àwọn tó bá fẹ́ jẹ́ ní ọlọ́run tó fẹ́ ju àwọn ànábì ọlọ́run iṣẹ́ tí wọ́n máa ṣe yóò jẹ́ iṣẹ́ halal mo fẹ́ pè sí méjì mo fẹ́ kẹ́ gbọ́ mi yé dáadáa àwọn iṣẹ́ kan kan bẹ tọ́já sí pé haramu ni mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́kọ́ ṣe mùsùlùmí ọ̀pọ̀ ní pé iṣẹ́ tó wù fẹ́ ṣe kó jẹ́ kí ni o iṣẹ́ halal kó má jẹ́ iṣẹ́ haram ẹlẹ́kejì tá a bá ti wá rí pé iṣẹ́ halal là ń ṣe kọ̀ wá fífẹ́ halal kan tí ò tún sára mú bẹ́ẹ̀ Ah, jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé kò sí halali kan halali ni ọlọ́run sí tó bá bẹ̀rẹ̀ pé kí ni iṣẹ́ rẹ téèyàn sì já àfa àbọ̀ jẹ́ ọwọ́ kan ní òní pé iṣẹ́ mi lélẹ́yìí àwọn èèyàn rò pé ká yọ ìmáàmù ìmáàmù kí ni yìí ń tì mí kí ń tà ń ta ọtí àwọn ara wọn àwọn àwọn wàláyé gáàsì ìmáàmù ti ń tọ́jú wọ́n rí wọn fà èyí náà ẹrù pẹ́yẹ kan jẹ́ màámù wọ́n fà àtẹ́kẹ́ ni o àti yọnu ìmáàmù náà ní sọ pé kí ọjọ́ ní abáǹsẹ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn bí àdúgbò kẹ́lí tòjú ọ̀dọ̀ àti máa fẹ́ gba pẹ́nàtì wọ́n kọ̀ lọ fèsì láńlọ́ọ̀dù nígbà tẹ́ báyà ṣe rí àwùbọ̀ ìní àfà ẹ̀rọ ṣe bísínẹ́sì mọ́ra wọn irú bísínẹ́sì wo ni a máa ń ṣe káàkiri gbogbo ayé ayé epo kọ́ńtì wo lẹ ti ń ṣe kílẹ̀ ń ra kílẹ̀ ń tà gbogbo ẹ̀ náà ní online gbogbo ẹ̀ online kíni kílẹ̀ ń ra online kílẹ̀ ń tà àwọn fáwọn gbà wọ́n ti wá ó ti wá kò lé bí wọ́n ṣe lé bóde kò lé sọ ti ń ṣe ó túmọ̀ sí káwà gbọ́dọ̀ kọ́kọ́ jìnà sí fẹ́ haram torí pé nínú hadith anabi sallallahu alaihi wasallam ó ní iná lọ́à ìzà àhárọ̀mọ̀ ṣe án hárọ̀mọ̀ sàmànáwù tọ́lọ̀ ń bèèrè ní sọ pé ìfẹ́ kan o àbílẹ́nu ànábì rẹ̀ owó tá bá rí ń bẹ̀ náà ni wọ́n máa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe ẹlẹ́dẹ̀ kọjá tó bí náà mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ àṣírí ajá kọ́lájá bí wọn tó pọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa ta ọtí kólówó wà ńbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa ta sẹ́wó kólówó wà ńbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe púùlù kólówó wà ńbí púùlù mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe yahoo kólówó wà ńbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa jalè kò gbọ́dọ̀ jẹ amúrọ̀bà gbogbo àwọn tí àràmú àwọn ọkọ̀ jẹ̀ràn sí ẹni tó bá jẹ́ pẹ̀lú àwọn aṣọ ìlú ṣe bẹ́ẹ̀ náà ń bàràdà àwọn olówó èlé sógúndogójì ibi táwọn ti rí owó nìyẹn gbogbo ẹ tó bá kọ́ ń ṣe léyìí kò ní jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ́run èyí ọkọ̀ clear àti gbogbo wa mo dẹ̀ rí pé gbogbo àwa tá a jókòó yìí ọlọ́run láwà ń bẹ kọ̀sẹ́ tí ń tọ́ sí ìdìnnú wa kọ̀sẹ́ tí ń ṣe ẹlẹ́dẹ̀ kọ̀fàṣẹ́wónú wa kọ̀sẹ́ tí ń ṣe yahoo so gbogbo ẹni tó bá ń ṣe léyìí kọ́kọ́ mọ̀ pé òun ò lè ṣe wà lùjà náà òun ó ṣe wọ́dà náà torí náà gbogbo ẹni tó ń pèsè àràmù ní bá ń ṣe à ń rọ̀ wọ́n kan tún bá méjì ọjà sí pé ìwọ ọmọ àwọn tọ́lọ̀ ń pèlè wọ̀ ni wọ́n ọmọ wa ṣe èyí ọ̀dà ìkejì tó wá kà wá tá a jókòó yìí àwọn sí àlálìta wa ń ṣeun àràmù sápamọ́ sábẹ́ ẹ jẹ́ kí n má pẹ̀rẹ̀ méjì mẹ́ta wá kí tí mo sọ lè yé yín jẹ̀mọ́ tó ìwọ̀n jẹ́ medical doctor halali ní àbára náà kánikí lè ṣe yín medical doctor àwa là ń tọ́jú aláàárẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ara mú wa ń bẹ̀ sẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mọ̀ oyún ṣiṣẹ́ lápẹ̀rẹ̀ ọ̀nbẹ́nu àwọn dókítà àwọn teenagers gbogbo àwọn ọmọ tó ti ó ń sùn náà àwọn ọmọ eighteen years nineteen years seventeen years wọ́n ti láwọn dókítà kan tó bá ti lóyún báyìí àwọn ni wọ́n bá ṣe five thousand ten thousand ọkẹ́ ẹ̀dínbalẹ̀ ọmọ ṣẹ́ bàjẹ́ bàjẹ́ ètò òun ti ń rówó nu ó lè sẹ́yìn twenty five láàrin ọ̀sẹ̀ so wọ́n àwọn bá wá contract ẹ lọ ọ̀dọ̀ Dr. Asenyun of Nigeria Limited jama we are as yàtọ̀ sòwò ṣiṣẹ́ láì sẹ́yìn àwọn doctors wọn di millionaire kan máa ṣe sọ́júrì kan tọ́jú aláàrẹ̀ kan máa fún yàn lóògùn malaria oògùn táífọ́ọ̀dù òfun lábẹ́rẹ́ dáńtọ̀ lè má lè ju nǹkan seven five lọ yóò sì gba fifty thousand lọ́wọ́ èèyàn alálì rẹ̀ ní ìtàwọn kẹsàn ní pé má fara ní àwọn ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n rú sẹ́yẹ̀ ń sin àràmù wà ní ìkánú ẹ̀ ní mo sọ inú ẹ̀ ní kọjá pé ẹnìkan bí wọn ọkùnrin ní wọ́ọ̀dù ọmọ pọ̀ ẹ̀yin lọ gbọ́ ọmọ obìnrin fún ẹnìkan tó nídìí ọmọ ọkùnrin ẹ lọ gbé fún ẹ sáré pààrọ̀ ẹ̀ tó ráwọn méje náà bímọ ní wọ́ọ̀dù lásìkò kan náà ibi tó ti ń jẹjú wúrà ẹ sáré chéǹjì ọmọ adúlù ọmọ ìfẹ́lẹ̀ ní nítorí òṣèlú ìbínú ọlọ́run ókè iṣẹ́ sísà sísà lèmi tí mo bá yín sọ̀rọ̀ nínú iṣẹ́ tó dáa jù láyé ọ̀kan nú ẹ̀mí iṣẹ́ sísà tá a bá ti mú àwọn iṣẹ́ tó dáa jù láyé iṣẹ́ sísà iṣẹ́ mẹ́sìn kéèyàn jẹ́ tí ń tó àwọn tí ń ṣe ètò ìlera àti iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn mọ̀ làlúbàrí ká pọ̀ wò àwọn bá a jẹ́ sísà àwọn ò máa gba aládá ìgbà tá a bá kú tán àgbẹ̀ òun lè mọ́ nà opportunity o ṣùgbọ́n àgbẹ̀ ó ń gbé nǹkan ó sì jáde òun ni òní débi ọ̀pá wa inú mo ti sọ fún gbogbo wa lónìí kálukú wa àfẹ́sì reality à ń sọ fún oúnjẹ wọn nǹkan wọn nù lù àwa fẹ́ di gbogbo ẹ̀rí Buhari lórí wàláì one thousand Buhari wọn lè sọ fún problem Nàìjíríà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín kí mo pè jàmá kí mo pè é.

kálukú wa ní ìsìn a ní nǹkan wọn kí ni wọn náà contribute sí kálukú wa pàápàá bára ti kọ́lé bọ́yọ̀ ní bí ilẹ̀ kan tí ò ju ìtọ́gba ọ̀kadà mẹ́ta lọ́nà ilé rẹ̀ kí ló gbẹ̀ bẹ́ẹ̀ e màmá tèmi kan tó ń ilé àdìgún yẹn wa màmá ó gbẹ pọ̀pọ̀ wọn ó gbẹ ìsapá àwọn ọjọ́ ẹ̀mọ́ ń jẹ́ méjì bá ń jẹ́ omi a máa dòjẹ́ lọ tó bá sọ dáadáa pẹ̀lú ẹ̀gúsí tó wọnú ẹ̀gúsí gidi wọ́n gbé tàpá sínú ẹ̀kúlé wa wọ́n gbé kókò wọ́n gbé ilá gbogbo àwọn obìnrin olóòtú bá ti afẹ́ sí ẹ̀gúsí wọ́n lọ máa fẹ́ eh, kí ló kọ rẹ̀ elébèrè gbogbo ẹ̀wọ̀n gbé kálukú wa ní ìsìn afẹ́ kéèyàn méjì kó gbé téèyàn two million tí ó jẹ ọlọ́run tó jọba ṣe lábala tiwọn abala tiwa náà yóò tó wọn ṣe ìbá ń sọ ọ lọ ni pé nínú àwọn iṣẹ́ tó dáa yìí gbogbo iṣẹ́ tó jàlá nínú dá àràmù tó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ wá bọ́ sórí iṣẹ́ tísà tísà lè ní. tẹ́ ẹ bá kó ọ̀pọ̀lọpọ̀ iléèwé jọ nínú àdánwò tó ń ṣẹlẹ̀ láwọn iléèwé lónìí òun lọ̀rọ̀ parí iṣẹ́ examination malpractices skul tí ọba ti lè ṣe àwọn ọmọ ọmọ kú ń bẹ àti skul tó náà ń bá sáànù tọ́jẹ́ pé àwọn òbí tán lọ́mọ ń bẹ àwọn fẹ̀ẹ́ kan máa ń sáà ń ṣe even láwọn sùkúù míì táwọn òbí wọn gẹ́tọ́ máa tán ṣe ẹ tọ́ra àpá tó nínú mọ̀ sókòtò ẹ̀fọ́ òkè ẹ rẹ̀lẹ́ àtọ́lò nìkan wà láì tẹ́lẹ̀ rí wọn dáadáa mo rẹ̀ ń tọ́já sí fún ọmọ lọ́dọ̀ ti wà lọ Christian school tó ní fẹ́ẹ́ lọ sí parí iṣẹ́ ó sì fi jáàbù lórí ṣùgbọ́n lọ́hàn wọ̀n lè mọ̀ ìjọ kan ní kàǹtì ìnídàkọ̀ iṣẹ́ nínú àwọn core subject wà láyẹ̀ ságbé wa kò fààyè parí iṣẹ́ lẹ̀ ọmọ yẹn fèlè nínú iṣẹ́ márùn-ún tó ní ọpá sílẹ̀ ó fèlè ẹ̀yọ kan ó sì lọ sírí ilẹ̀ ó kó sùkú tí ó ti lò jáàbù ọlọ́ọ̀dún tó sírí ilẹ̀ torí kéde o parí iṣẹ́ ibẹ̀ lówó wà ibẹ̀ lówó ṣe kí ni o lówó wà ọ̀pọ̀lọpọ̀ léèwé nípa fi jẹun nìyẹn parí iṣẹ́ ní ẹ̀sà yìí báyìí wọ́n pín àwọn òmù tiwọn àwọn ìṣẹ́ tó gbà tiwọn nígbà wọn lè fi ni o yóò gbogbo àwọn ọmọ wá ní decision rẹ̀ jọ mọ́ ọmọ ọmọ kan ó ti wálé ẹ̀kọ́ wa ní wọ́n padà mú lọ bí parí iṣẹ́ ó clear gbogbo result one forty two àbí nǹkan lọ́gbà ló jáàmù ó ní this is your true picture àáfà kò tí ì lọ́bì kankan dùn ó sì clear result ti parí iṣẹ́ olóyè gbẹ̀gùn ní ọgbọ́n bá lẹ̀ lóṣù òbí torí pé yóò fọmọ bá mọ̀ tó àfilẹ́ mọ́ ọmọ páàsì wà ẹ̀ kí lọ́fẹ́ mo fẹ́ lè jáàmù ọ̀yà kàwé yìí gbogbo irú àwọn iṣẹ́ yìí ó ní wàhálà àti irú tí àtẹ̀rí ìsìn tó o bá lọ ta iṣu tó ti jẹrà lẹ́yìn tí ò jẹrà fún yẹn wàhálà ní àbí àti wàhálà wàhálà so torí náà gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan yìí ló ní kí ni o haramu nù àfihàn àti yín a máa sọ́ra fún haramu iṣẹ́ wa ẹjẹ́ agbọ́ntọ́ lọ nínú alukur'an ní suratul mu'minun àyà 51 ọlọ́run kọ́ pé gbogbo àwọn ànàbí ọlọ́run yà lù àbúrúsù kùlú nínà tọ̀jì bá ẹni òjíṣẹ́ mi tọ́jẹ́ pẹ́yìn ni ẹni àkọ́kọ́ wájú mi nǹkan tó bá mọ́ ni ẹ máa jẹ o wà á máa lò sọ̀rọ̀ ha ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ rí kí ọlọ́run ní ká máa jẹ o àtọ̀jì bá ẹ má jẹ tí ọba ti Ọlọrị ya yàrá ilẹ̀ bí iná mọ̀nù mú kẹyìn olùgbàgbọ́ òdodo kùlú ní tọ̀ jìbá máa rọ̀ bàkànà àkàn ẹ máa jẹ tó bá mọ́ nínú táwọn ọlọ́run pèsè fún yín ẹ sọ́ra fún haramu ẹ wá jẹ́ ká máa wò lọ báyìí anábìwà Muhammad ó ní láàtà zúlù kọjá mọ́ abidin yusala àdìsí súnámù tòlù méjì ni o anábìbí tó bá dúpọ̀ ògbéǹde àlùkìyàmá ọmọ ènìyàn kọ̀ọ̀kan báyìí kò ní ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ kò ní gbò yóò wà lórí ìgbìgbìsẹ̀ rẹ̀ ní tí wọ́n ti máa bí ìbéèrè mẹ́rin ìbéèrè mélòó ẹ̀yọ kan lọ́kàn mi bẹ́ẹ̀ torí àsìkò tí wọ́n sọ lọ wọ́n wàá bí méjì nù mẹ́rin ọjọ́ mọ́ wa yìí alákọ̀ọ́kọ́ wọn bí wàá máàlì yìí owó rẹ̀ dúkìá rẹ̀ ilé tó ọkọ́ mọ́tò tó ìbò ọ̀kadà rẹ̀ aṣọ tó ní fìlà fóònù láptọ́ọ̀bù bàtà tẹ́ lórí akáchífù min aina tasabahu wà fíìmà àǹfàkọ̀ min aina ìkùtasabahu fíìmà àǹfàkọ̀ ìbéèrè méjì lọ́jọ́ mọ́ property ọ̀nà wo ló gbà rí àmì ní àlàálẹ́ amlin harami ṣé Si ọ na àbọ̀nà sọ́nà ẹ̀tọ́ ni àbọ̀nà èrò tó ọba tó wá rí ó tó kù wàhálà mi ìbò lọ́nà sí èèyàn lè rówó lọ́nà àlàálì kọ́ wá lọ máa ná fáwọn ọmọ fújì wèrè òmù lógò wèrè òní nọ́mbà ọ̀nà àlàálì lọ́gbàrúwó lọ́pàá bẹ́ẹ̀ pé àwọn olówó wágùn Islam ara ti ní tẹ́ wo kí wọn lórí social media ẹ mọ̀ lórí àpàlẹ́ ó sì máa ń náwó fẹ́sìn ẹ̀yin lẹ́yìn fẹ́ náwó fẹ́sìn ìsìn náà fáwọn olórí ibú ju tí náà fẹ́sìn lọ torí pé fún one million mọ́sálásí níjókòó kan ó sì ná five million fún àwọn ọmọ aṣẹ́wó àwọn ọmọ olórí gbogbo bá àfẹ́ máa dákọ̀ wọn ẹ̀yin sì rò pé bẹ́ẹ̀ ni ìkọlẹ̀ millions fáwọn tí ń dà lùú ẹ̀yà ah sẹ́wọ́n tí wọ́n tún lè gbà ní àmọ́ ọ̀fà rẹ́ẹ̀tì gbogbo àwọn èèyàn yẹn àwọn agọ́wọ̀n ayẹpẹrẹ ebi tí èso sọ̀rọ̀ fún ọ̀fà èmi èé pe àwọn olówó sí máa ṣe lọ́mọdọ́ lẹ́jọ́ sùkúù mi mo fà káwọn èèyàn lọ́wọ́ jókòó mẹ́rin ìyẹn ètò olówó mo mà àwọn olówó kan lùdẹ́ pé wà láì wọn àfẹ́fẹ́ àríwá tọ́jẹ́ ná mílíọ̀n wà láì mọ̀mọ̀ wọn tọ́jẹ́ pé ẹ̀ẹ́dẹ́rì wọn kan máa náwó fólórí and their multi millionaire if not billionaire amọ̀rù wọn irú wọn ìfẹ́fẹ́ àríwá àìmọye orú wọn tí ó pè wà sábà gbọ́ fúgàmà lórí rédíò tí wọ́n bá rí ìsinmi lórí social media ọjà àwọn ṣe nǹkan báyìí àti ní ìsọ̀rọ̀ pé ẹ lọ sí nǹkan báyìí ẹ mọ̀ jẹ́ ìyọ̀mọ̀ fún òun wà láà tí a fún ẹ mọ̀ fún kọ̀ ibi kànga ètò sponsor àwọn ọmọ ètò sanwó wàhálà kí àwọn ọmọ orúkọ ètò àìmọye project àwọn kan bẹ báwọn ẹ ní mọ́nà fáwọn olóró mọ́nà fáwọn tí ń ṣe ranù méjèèjì wọn ò jọ ibo lo ti rówó ibo lo ṣe kéde o ibo lọ náà sí èyí tó wá ka àwa ni pé sọ́nà àlàálì ló gbà rí àbọ̀ náà kéde o haram ànábì ni wọ́n bí wa tó bá dijọ́ wo ọjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama kọ́lọ̀kọ́lá èmi àti yín ẹjá tó wo àwọn àdìsí yìí mo fẹ́ ká wo méjì kékeré tó wá bọ́ síbi àǹfààní wo láàrì níbi ká máa jẹjẹ mú halal kọjẹ́pọ́ náà lálì láàmú agbárí owó wa. anábì wa muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí bukhari ó ní mà ákàlà ahadun ta'aman khayran min an ya'kula min amali yadihi. anábì sallallahu alaihi wasallam ó ní kò sí oúnjẹ kan tẹ́ ẹ lè jẹ tó dáa tó oúnjẹ tó jẹ́ pé ṣé ọwọ́ ọ ẹ má tí ọmọ tọrọ jẹ ẹ ṣiṣẹ́ irú sẹ́wọ́n lẹ́sẹ̀ owó ó ní wàá ibà nàbí yà lọ ìdààwù alayhi salam yà mi náà lè ni ẹnjìníà ni irin lọ́rọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ ànábì sọlọ́ọ̀lá àgbẹ̀sàbọ́dà nàbí ìtura dáradára ọ̀daràn ọba ṣe tó lọ lẹ̀ ṣáàbù mùsùlùmí a máa ṣáàbù kí tí wọ́n lè pe ah, àmọ́jọ́ tí o tó ti bá travelling lọ àlàálì ni tó bá ti kúrò ní kútú wéjì kó o tó gba kútú wéjì lọ pé ọ oh, sáfẹ́ jẹ àràmù kọ́ ọmọ wa táwọn ìyàwó àtọmọ rẹ̀ ọ̀jẹ̀ bí wọn náà ó ṣe dé èèyàn láyé torí pé tẹ bá wọn tọ́lọ́ ń gbé kalẹ̀ ní Islam àwọn kan máa ń ṣe mistake wọ́n rò pé Islam is synonymous with poverty pé tí ń jẹ́ ìsìláàmù ni pé kó o tò sí tọ́lọ̀ mọ́ sí wà á gbà mọ́rọ̀ wà mọ́ sọ lọ kẹ̀bẹ́ lọ kọ́rọ̀ mọ́ lórí jẹ́mọ́ ẹ̀já bọ́lọ̀ ṣe gbé ìsìláàmù kalẹ̀ ìsìláàmù odidi ilé ni òpó mélòó lọ́wọ́ kílà ní n tó dá mi lójú fifty percent wá ní òfin máa yọ sàkà fifty percent ìwà mọ́kẹ́ tó bù sókè ọ̀pọ̀gbọ́ wa lè sè ọlọ́run mẹ́ta rẹ̀ tí ọmọ àgbà wẹ̀ bí inú wa sáré sí ìgbà wẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọ̀sà kan tó chronic àbí nǹkan kan dà láàmú irú àwọn yẹn lè mọ́ wọn one percent sáré sí èkìrun yẹ sí ìbá kírun tó kọ̀ yẹ kọ́ mọ́ Islamic cooperative ọyẹ kọ́ wá aram cooperative so yóò lè jóná papọ̀ báwọn ṣùgbọ́n yìí sẹ́yìn sí Islamic cooperative ó sàn pé ẹ ti kírun ẹ wà fẹ́ wọ náà lẹ̀ tí wọ́n fi ara mú. tani ọ̀gá kọ́kàn tó lọ́rùn nínú wa ń bì nínú òpó ìsìláàmù rẹ̀ bá ti jókòó yìí àti gba sixty percent mélòó ló wa ló fi yọ sàkà sólóòsì ni wọ́n yọ sàkà ok mélòó ló wa ló fi lọ ájì á ọlọ́ọ̀bá ni ká kófíìdì kó lẹ̀ wàláì kófíìdì yìí ètò fẹ́tọ́ lágbára jùlọ náà níbi òun lọ̀rọ̀ hàn tí kọ̀fẹ́ ìtújọ́ kan sí ìdẹ̀mọ̀ òkà alábàáyé gbogbo àrọ̀ méjì ẹ̀rí fáìnì gbogbo ẹ̀mọ́tẹ́láìsì Facebook tọ́ba tí wọ́n lò sí báyìí wọ́n lò sí báyìí ní sàmù ẹ̀wò kàbà wà láì mo dé bọ́ sọ̀rọ̀ ọkàn mi wà kàbà kèé ṣe kí àwọn ọlọ́rọ̀ yín bí mo mọ bẹ́ẹ̀ lọ́pẹ́ pọ̀dọ̀ bí ìrìn ọ̀lọ́ bó ti dọ́mà lòkè lọ́lọ́ kàbà lọ sí òwúra kí n tó padà kí n tó ṣe tàwáàfù kí n tó mumi zamzam èyí tí mo mú twenty nineteen ọ̀n bẹ́ẹ̀ lára mi dì sí ṣùgbọ́n mo ní bó ti fẹ́ ṣàyà àfà kèé ṣe kéèyàn lọ́rọ̀ yín mẹ́ta kọ́ọ̀kẹ́ lọ sí lọ́kọ́ ó ṣe wà nù kàbà tó sọ pé wàhálà ń bọ̀ wàhálà dàkálà òun ká náà mìíràn wà láì mo jọ ìgbà tó kàn mí balẹ̀ jù láyé nígbà tí mo wà náà kàbà ìgbà tí inú mi dùn jù láyé nígbà tí mo wà náà kàbà ìgbà tí inú mi dùn jù yìí afa mélòó ló ti dé kàbà nu wata àjókòó yìí àbò rò pé kàbà ọjẹ ọjẹ lè kà tán kẹrò fẹlẹ láti àdúgbò yìí tán kóró lù kì í ṣe kàbà nu ẹ wá wo ní òkú islam méjì bẹ́ẹ̀ ní ṣe pẹ̀lú kéwì o àrísìkì ọlọ́run ti ẹ̀kọ́ lè sàánú ájì ìrẹ́lẹ̀ tí ó fọ̀ọ́ṣọ́ ájì ìrẹ́ ṣùgbọ́n wo ìfọ̀ọ́ṣọ́ ọ̀tàkà àmọ́ wọ́n sọ́dọ̀ àkàdé sí àfa àfẹ́fẹ́ máa ń yọ sàkà nígbà tí ìwà ìsàkà ń fìlè sí ìwé òfin máa yọ sàkà olówó ni máa yọ sàkà àfẹ́kùnmọ́ rẹ̀ ní pé ànábì dáúdà iṣẹ́ kí ló ń jẹ́ o iṣẹ́ ọwọ́ rẹ̀ ànábì dáúdà ò ṣe máa tọrọ tó kò ṣe máa dúró de wọ́n fẹ́ mú oúnjẹ wa ṣé àrídì ní ká máa wá jẹ àlàálì yìí ibi tó lágbára dé ẹ jẹ́ ká wo tọ́sẹ̀lẹ̀ sí àfa àbúbákírì sí ti ọ̀dẹ́ aláàánú alimami Bukhari rahimahullah nínú àdìsí yàwó Aisha wọ́n gba àdìsí kan wá àdìsí wọn dẹ́rù báyà wọ́n máa ń jẹ́ káwò pé táwa sì lè yí máa ní wọ́n ní kámẹ́lì Abubakar ọ̀bí aláàánì gulam Abubakar níbi ọmọ ọ̀dọ̀ kan ọmọ ọ̀dọ̀ bí errand boy ní kápù tọ́ba sì ti dé tọ́ba kọ́bọ̀ nú àwọn nǹkan àlálí àbúbá tí ó jẹ́ bẹ̀ wọ́n ló wá dìjọ́ kan ọmọ ìbámu nǹkan dé àbúbá tí ó dé pẹ̀lú aṣùṣùà àlálí ni máa ṣe kí ni òun ní máa mú wọlé ṣùgbọ́n ìjọ tó wálé àràmù ló mú wọlé jama ti mọ́ mú wọlé àràmù wọ́n làwọn náà wá sọ wípé fakọ́lọ̀ lùbùlà ọ̀n bàtà àbúbá kì í ti jẹ́ pẹ́pẹ́ ọmọ ọ̀dọ́ ni wá ní pé ọ̀gá àtẹ́dìrì mahaza. àtẹ́dìrì màhàzà ọ̀gá ẹ̀ẹ́dí ẹ̀bẹ̀rẹ̀ pé kí ni tẹ́ẹ̀sì ẹ̀kẹ̀ wó láta ẹ̀ẹ́dí ẹ̀bẹ̀rẹ̀ pé mo mo ti rí tó àwọn àtìbà kí lọ bẹ̀rẹ̀ fàkọ́là àbùbàkì wà mọ̀ọ́mù kí ni kí ni tó gúnmi jẹ ó ní bẹ́ẹ̀ ni kúntù tàkàhántùlì ìǹsáni tìlìjà ìlú ìyàpọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ nìkan wo sẹ́ gbàjà ìlíyà mo dá gbígbà mo bá wo sẹ́ ó ní sẹ́ sì rí gbogbo sẹ́ bí mo bá wò yẹ fún rẹ̀ lọ jẹ́wọ́ ẹ̀yìn àwọn tọ́lọ́ máa ń wo sẹ́ nǹkan ṣe wọ́n ó ní wà má ó fún sínú kàhánẹ̀ wà láì ní ìmọ̀ṣẹ́ wo aláì fọ́múlà mo lò ìrọ̀ ẹ̀kẹ́kẹ́ mo kẹ̀ ló fọ́múlà ni ó ní ìlà á ní ìkọ̀dá àtùwù mọ́tọ̀ jẹ lásán gbogbo àwọn táyì náà lọ́wọ́ ẹwù ẹ̀fẹ́ jẹ́ ní ni wọ́n hmm, hmm, ọ̀gá ló ń jọ ọ̀gá ló ń jọ ẹjọ́ ọ̀gá tó jẹ kó tó wá ẹjọ́ kí ni mo jẹ tó kù ní ìtò sífù jù lákẹ̀sí ẹ̀fẹ́ ló kọ́ kọ̀ lẹ́nu tó fojú kọ̀ lẹ́nu pé lóró lẹ́nu rẹ̀ ó ní mo fẹ́ jẹ́ ní o lọ́ tó ti yé ní ìsìn ló bá fún mi lówó rẹ̀ fàáza lẹ́bi àkàlùsá mi nìyí ọ̀gá ọ̀gá ló bá fi kala àbùbákírí yàdàwù fàkọ́ à kúlà ṣe é ń fi ìbápa wà láyà àbùbákírí tọwọ́ bọ̀ nù ọ̀fọ̀ lọ́nà gbogbo oúnjẹ wọn sọ pé nǹkan jẹ lọ́dọ̀ ọmọ gbogbo tí ń bẹ ń kọlẹ lọ́pọ̀ ara mú òyì má kò ní mo fẹ́ kárò ló sáà dìísì àdìsì Buhari ni o Abubakar tọwọ́ bọ̀ gbogbo tó jẹ pátá àti tó ti wà ń kó rẹ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀ wọ́n láwùjọ bá tún ká ní oúnjẹ tó fún mi jẹ́ wọ́n lọ jáde yìí bó ṣe kọjá pẹ̀lú ìmí ọ̀bọ̀ sí màá fagídí yọ oúnjẹ kúrò lára mi ìsáàdì kó oúnjẹ yẹn kúrò lára mi kí lọ́wọ́ àfàǹtí àbúbákìrì tó ṣe màá wá ka hadithi rẹ̀ fún mi hadithi kan ló jẹ́ ó ṣe bẹ́ẹ̀ nínú hadithi yẹn làmẹ́bí sallallahu alaihi wasallam òun ló ti ń sọ fún wa fẹ́ẹ́ rí gbogbo ara hadithi yẹn kó ní méjì bẹ̀tẹ̀ jẹ́ kí n kà sí àdìsí sad lànàjà sọ wípé sẹ́ẹ̀rí gbogbo ara ara tọ́já sí wípé bó ṣe ń dìbẹ̀ lọ́ọ̀bù lórí àràmù mi inú náà ni wọ́n jù sí jàmbá ìbò wọ́n jù sí inú náà gbogbo ara tọ́já sí wípé ok ẹ jẹ́ kí n lo àdìsí mi ànábì ní pé ìnáwó làyẹ̀rìbù láhàmù nábàtà ní sùfúkẹ́ ìlà kánà tìǹnárú áwùlà àná àdéhùn ìmáàmù tó nílé yìí ní gbogbo ẹran ara tẹ́ bá ní kó wá ń dàgbà èèyàn sí ga sí ó ń tóbi sí ó ń sí láti di nǹkan àràmù iná ni iná lọ́lẹ́kọ̀ọ́ sára wọn iná lára ọwọ́ sọ̀rọ̀ ọgbẹ́ ọgbẹ́ baranda títa ọjà fẹ́ẹ̀kì lórí dínà títa tí ò kọ̀ ní tó kún Abubakar ló tọwọ́ bọ̀ fún tó kó gbogbo tọ̀jẹ̀ bóde àǹfààní ẹgbẹ́ awo díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àwọn sálàf ọ̀rọ̀ àwọn sálàf ẹgbẹ́ àwọn òwúrọ̀ ọ̀rọ̀ àwọn sálàf tó wà ní olóyè mẹ́wàá ìmọ̀tàsí kò ní tó mo ti kọjá de tó ti pọ̀ ẹ̀jẹ̀ káwo bí méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ àáfàá ní ẹjẹ́ àwọn báwọn ẹni eré tí wọ́n sọ wọn alákọ̀ọ́kọ́ nínú bá àáfàá àkọ́kọ́ wá ní ìlú wípé àwọn obìnrin àwọn sálàfù wọ́n ní nǹkan máa ń sọ fáwọn ọkọ wọn táwọn ọkọ wọn bá ti fẹ́ jáde wọ́n lẹ́yìn ọkọ wa tó nọ́ọ̀sìbírù alàlùjọ́ nọ́ọ̀sìbírù alàlùjọ́ a lè ṣe sùúrù lórí ebi ohun wà láìpẹ́ bí bá ń pa wá á ṣe sùúrù ṣùgbọ́n o wà láàánà síbírù alànà àlẹ́ ṣe sùúrù lórí iná o ìyẹn náà rà àwọn sálàtù mi nínú ọ̀rọ̀ àwọn sálàtù mi ọ̀kan nínú àwọn sálàtù wọn ló ń ṣàlàyé pé alhajaru ilmabusu ó ní blọọkù blọọkù ẹyọ kan blọọkù ẹyọ kan tọ́já sí wípé ọ̀nà èwo lèèyàn gbà rí èèyàn tí ọ̀gbà tọ́ lórí ọwọ́ àfikún ara alé rẹ tọ ọkọ́ àsáàsù ìkọ̀rọ̀ ìpìlẹ̀ pélé rẹ máa wó ni ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń wó lónìí ṣé búlọ́ọ̀kù aráàmù òsínú tó fi kọ́ búlọ́ọ̀kù lé ni ọ̀pọ̀lọpọ̀ ilé tí páànù ń gbé lónìí german ọ̀pọ̀lọpọ̀ ilé tí kìíní ń gbé àwọn páànù tó jò ń gbé ẹ̀já fura àdánwò máa wá látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni náà là ń sọ yìí kó o fi páànù aráàmù gbolé rẹ ó lè fa kójò gbé páànù lé rẹ lọ ẹjẹ́ ìfowóyìn lápẹ̀rẹ̀ tó clear ní Nàìjíríà nígbà subsidy Jonathan president Jonathan gbogbo àwọn ilé epo ẹran tó ń ṣe epo tí ọ̀wọ́n tí wọ́n ti nílẹ̀ wọ́n máa máa inflate price gbogbo alamọ ìyá bovasi tí àyàn kò yẹ kó tiẹ̀ ọdún tó tẹ̀lé few months lẹ́yìn ìgbà tá fara ní wà wọ́n òjò wa bẹ̀rẹ̀ sí ní rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo tí ò ṣẹlẹ̀ èmi mẹ́lẹ́tọ̀ ẹ̀ òjò sì ń bá àwọn ilé epo lọ ilé epo tàbí kó wa mùsùlùmí òjò gbé lọ. ó gbé tó lóde lọ ó lọ ó gbé tàbíkò náà lọ gbogbo ilé ìyàwó fà sí ìrírí epo kan tó dògbé pàánù rẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wa náà sọ bá fẹ́ ra mọ́tò má jẹ́ kó wà àràmọ́ wà ní owó táyà torí wà mo tún wa náà owó bá fi máa fún ìyàwó àtọmọ ẹ má àràmọ́ wà ọlọ́run ló jẹ́ aṣiṣẹ́ láì àti ráwọn òbí tó tọ́ mọ débi ká máa jẹ wọn mọ ọlọ́sùn ọmọ sọ́dọ̀ ọlọ́run máa ń dá ìyẹn wo ẹ mọ́ sí ẹni séèkì o ṣùgbọ́n mọ̀ ń kó òkè ọ̀rọ̀ táwọn aṣíwájú wa sọ tí wọ́n bá ti rà pé wà láì owó tí mi ń tọ́ kò sówó àrà mú bẹ́ẹ̀ wọ́n bà kọ́ lọ́run sókè ní o má dúró wa ṣùgbọ́n ẹ̀rí ọkọ̀ lọ́mọ náà pé ah, àwọn owó yahoo ti borí 1992 ó sì wà ní owó tọ́mọ ẹ̀sìn lọ yunifásitì o ẹ̀rí ọ̀pọ̀ onídẹ́wọ̀n náà ṣe o kò ní jẹ́ ọgbádùn ẹ jẹ́ àáfàá wa Yusuf bọ́nà àfúbà nínú àwọn sáláfù sọ́ọ̀lì ó ní ìdáta àbàdà ṣáà yẹkúrú ìbílí òǹgúrú mìíràn àyínà màpọ̀ àmù jẹ́mọ́ ẹgbẹ́ àní dáadáa fẹ́ rọ́pọ̀lọpọ̀ tẹ̀sù gbámú lónìí haramu tá ń kí sùn wa ó ní tí ẹ bá rí pé èsù ọ̀sán fáwọn ọmọ ogun ẹ̀ bá wù ú ọ̀nà wo ló ń gbà jọ. fa nǹkan náà mọ̀tò àmù wú mọ́tò àmù sùn tó bá já sí pé oúnjẹ ẹbú ọ̀nà èèwọ̀ ló ń gbà rí nǹkan jẹ èsù ọ̀sán yìí pé dàrú ẹ sílẹ̀ ẹ mọ́ dára ayé láàmú lórí eléyìí tó ti yé ní ìsìn torí pé léyìí o pàkọ́ ti kà nàfṣàwù òun gẹ́ ti tó yé fún rẹ̀ ó ti jẹ nǹkan àràmù àti gbàmù àtàrà nǹkan àràmù tó ń jẹun kò ní jẹ́ kó lè ṣe kí ni o kò ní jẹ́ kó lè lóhun kó lè ronú dáadáa táàfi gbàmù àfọ àwọn haran of life ẹ̀ àfọ àwọn sahal bọ́nà abdullah àwọn ní ànàjáàtù fi sàlàsà wọ́n ní ẹni tó bá fẹ́ soríire tó fẹ́ là tí ọ̀fẹ́ rí bínú ọlọ́run tó ń wá ọlà success tó ń fẹ́ àkíyèsí wọ́n ní ibi nǹkan mẹ́fà ni ẹ ibi nǹkan mélòó fẹ́fẹ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ni akílò làhálà ibi kéèyàn máa jẹ kọjá ló ti gbà rí jẹ ẹ̀sẹ̀ oríire wà bẹ́ẹ̀ ẹlẹ́kejì òun ni àdá ìlùfàrọ́ ìlú àwọn tó bá kó máa lásìkò kó wàlẹ̀kùtìdáwù bí nàbí yìí sọ́lọ̀ láàrin ọ̀sánlá kọ́ ọmọ ẹ̀sẹ̀ súnà kọ́ ọmọ gbogbo ti súnà ibù súnà tí wọ́n bá tí ì ṣe ọmọ rẹ ló ń ṣe ọmọ rẹ ló jáde láàṣì oṣù gbogbo ti ọmọ rẹ dáná ọgbà oṣù gbogbo ẹ̀fọ́ òkè oṣù gbogbo ti má gbogbo ti súnà ibi oríire wà nìyẹn kéèyàn ọmọ ọkọ ṣe ànábìwọ̀n sọ̀tàlá ní ìparí torí kò sàṣìkò ìtọ́wá ní aṣọ gangan ni pé àǹfààní wo ni wá bẹ́ẹ̀ bí kámọ̀ jẹ àlàlì kọjá pọ́nà àlàlì láàmú àgbàrí ìtànjẹ àwọn àfọ àlálà òun ni àlejò kọ́ yàtú nínú náà yóò mọ̀ kìyàmù ìmọ̀ jẹ́ nǹkan àlàlì yóò là wá ń bi ìyá aná ọ̀gbìn tí lẹ́ẹ̀kan gbogbo ara tọ́ba wípé àràmù ló fi dìbẹ̀ lọ ṣùgbọ́n tọ́lọ́mọ ilé sàánú ẹ̀ tọ́já sí pé kọ̀mọ̀ ẹ̀dẹ̀ haram ló ń jẹ ara rẹ̀ ò ní jìyà tó bá dijọ́ gbé wà kìyàmù. ẹlẹ́kejì ọlọ́run ọ̀la mínà ní wáyé ìbàlá onírànràn àdánwò téèyàn bá ti ń jẹ bí àdánwò sí ní ìṣẹ̀lẹ̀ sí rárá tó bá yẹ ká àdánwò mẹ́wàá ọlọ́run lè gbé mẹ́sàn látara pé aṣọ àlàlì lọ wọ̀ oúnjẹ àlàlì lọ ń jẹ ìlà ìsọ̀lẹ̀ kan pé ilé téèyàn fi gbọ́ọ̀bù ara mú kan lé yẹn lè wó mọ́tò téèyàn fún wàhálà múra ó lè jóná ó lè lè gbé lọ ó lè lásídẹ́ǹtì táyà ẹ̀ lè fọ́ lójú eré ó lè mọ́tì ìrọ̀sẹ̀ kí wọ́n ti fọ́ sáìdì mẹ́rọ rẹ̀ ọlọ́run ti máa ṣe lé ọlọ́run ọjà àdánwò ọmọ ṣẹlẹ̀ sí wa sọ́láńtọ́nà fi máa ti àdánwò lọ òun ni ká máa jẹ halal jọ̀nà sókè àbáyẹn ẹlẹ́kẹta alibaraka tufulimal wal aula wal amal sẹ́ẹ̀rí kọjẹ́kọ́ náà lálì là ń gbà rí ìjẹ́ ẹ̀mú ọlọ́run máa ń fi àlùbáríkà sí èèyàn gangan fún rẹ̀ gbogbo properties tá a bá ní ìyàwó ọmọ àfiṣẹ́ wa ìwọ̀n bá tá a bá ní wàlẹ́ ọkàn wọn balẹ̀ àdánwò ni máa ṣẹlẹ̀ sí wọn ìbùkún ọlọ́run àlùbáríkà yóò máa wà lórí wọn eléyìí agbọ́dọ̀ gbọ́yé wọ́n ní kanú àwọn sálà ó ní kúntù àárífù màá sí àfihàn láàyè bìkúlùkì dáàbà tí wàzàrújáde ó ní mo máa ń mọ̀ pé mo ti ti àràmù àbí mo ti tẹ lọ́hùn tí n bá rí pé àwọn ẹranko ti bẹnu ilé mi ẹranko tí bá ti dé tí ọwọ́ ayé ọ̀ma mi kọ̀ yọ̀ ọ̀ma mi mọ́ màá ti rò pé mo ti tẹ lọ́hùn ìyàwó mi tó kẹ káàbọ̀ ẹ káàbọ̀ sábà ti fẹ́ ń ṣe gan yìí ti pàṣẹ mi náà ti tẹ lọ́hùn ó ní mo ti máa ń fura pé mo ṣe náà látara àwọn tọ́lọ̀ ń kúrọ̀ mi torí náà ẹ bá ti ń gbìyànjú tó ń dìnà sí haram tó ń súnmọ́ halal ìwọ̀nba tọ́lọ̀ ń bá ṣe fún àlùbáríkà ó ṣe kí ni yóò wọ̀ àáfà alára ẹ̀ ní ìsìdá bá tu dùá mímọ́ jẹ́ nǹkan àlàlí ibi tí màá ti gbóná nìyẹn torí kò bá tó kù ó máa ń jẹ́ kádùá ọgbà làmẹ́bí sọ́lọ́ bá àlùwàsálà ló ti ń sọ fún sáà ó ń sọ fún sáàd pé ìrẹ́ sáàd ápìbù mọ̀sáàmà tẹ̀kún mùsàjáwà dáwà jẹ́ kí n tọ́ jẹ jẹ́ kó máa dáa rí pọ́nà àlálì lọ ń gbà jẹun tó bá ti pọ́nà àlálì ọlọ́wọ́n mọ̀ sán dẹni sádùá rẹ̀ ọgbà jẹ́mọ́ sọ ẹmọ sáàd sáàd fún àbí kọ́ òun lẹni tẹ́nìkan ń bu àlù ẹnìkan ń bu àlù ìbùnà àbí tọ́lì níjọ kan ó ní wọn ó sì ń bú sáà pé sàbí tọ́lọ̀ ń ti yọ́nú sí tọ́lọ̀ ń ti fún ìwé àrùjẹ̀ náà látàyé ó ní Allahumma sálìtò àlẹ́ ìkẹ́lbán ní kìlá àbíkà ó ní wọ́n ọlọ́run rákanú ajá rẹ̀ tí ń kìnnì ó sì jáde láti mọ̀ from nowhere ó sì fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láti sọ fún gbogbo àwọn tó ń bú àwọn sàbí tó ń di ajá

oúnjẹ àràmù ló jẹ wàmọ́lẹ́bà so haram aṣọ àràmù lè wọ̀ wàgúbí àbẹ̀lẹ̀ haram gbogbo tí lọ bí pọ̀ nínú àràmù ló ti ń jí ló ti ń dàgbà sáànà yóò sàjà àgbà bó làdúrà ó ti gbàgbà jama ẹ ká jìnà sí haram ọ̀nà àlàlì ní ká máa gbà wá jẹ yóò máa wa o wọ́n sì tí máa jẹ haram gbogbo àràmù tó wà wa. ọlọ́run fún wa láyọ̀ ọkàn táwọn ọmọ lè débẹ̀ wá jẹ́ kí ọ̀nà àlàlì yẹn kó tó wa ju àwọn tí ń dàràmú lọ kó fi àmọ́ ẹyẹ wọn pé àbá ìdàràmú kò ní kọ́ mọ́ dáa fún yìí ọlọ́run pàlùbáríkà ti ṣe ẹnìkan kan wa pàlùbáríkà sáwọn tẹ̀mí ayé wa pàlùbáríkà sí àwọn ọmọ wa àwọn ìyàwó wa gbogbo ń tọrọ kí n ká wa ọlọ́run pàlùbáríkà sí jẹ́ kárí ìrònú rẹ̀ láyé àtijọ́ gbé ìgbé سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته